oògùn ìdákọ́lẹ̀ àbí arúbòsá àbí alẹ́ àti àwọn ìpèníjà tí ò kí ń jẹ́ kí ọkùnrin lè kàn eh, perform dáadáa ẹ gẹ́ẹ̀tì èpo igi àgánwó àti egbò sápó èpo igi àgánwó àti egbò sápó àti ikun òjíá èpo igi àfàrà ewé ejìrìn èpo igi àfàrà ewé ejìrìn ẹ gẹ́ẹ̀tì kànáfùrù àti ẹ̀rù àwọn ká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 solid barrier máa wà láàrin ìwà àti ifoword wọn ní ní access sí ẹ mọ bí sínú ìlà ìwádẹ máa rógo ẹ lò nǹkan tá a powder yẹn ṣiṣẹ́ fún ni ó wà òkè gan láti ní bẹ́ẹ̀ ni bí sínú ìlà ìtàlá ẹ gẹ́ẹ̀tì bulldozer med fibroid fún àgbàlagbà ẹ fún àwọn obìnrin tó ní blockage tube àbí tí wọ́n ní fibroid ọkùnrin tí ìdákọ́lẹ̀ ń dà láàmú tí ó lè ṣe déédé gẹ́ẹ̀tì caterpillar àti transformer àti miracle leaves ó wà effective gidi láti lè máa perform dáadáa dẹ̀ ní special powder tá a máa ń ṣe fún ọkùnrin tó ń bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè perform dáadáa tó yẹ pé ó ti lọ́wọ́ ayé nú ẹ obìnrin tó fẹ́ conceive ní kíákíá gẹ́ẹ̀tì caterpillar ó wà effective gidi láti lè conceive kíákíá ẹ gẹ́ẹ̀tì oògùn ìsọyè Iliam ó wà effective fún ọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó lọ́wọ́ ayé nínú ẹgẹ́ àti miracle leaves ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred la fi preserve miracle leaves pẹ̀lú mọ́ ìzẹ́mzẹ́m àti senna leaf tó ránà bí òní sọ̀rọ̀ fẹ́nu wọ́n gbé nǹkan sí ikùn èèyàn ni ikùn èèyàn ń wú ni ẹsẹ̀ ń wú ni wọ́n gbé nǹkan sínú wúńbù obìnrin ó ní too much of miscarriage tó ti ní spiritual nínú ń forí kókun alátakò ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun gbogbo nǹkan dàrú àìsàn wọn ta lọ́fà ni lójú oorun lójú ayé ó jẹ poison ẹgẹ́ àti miracle leaves a lè sọ ṣẹ́ táwọn product wa ń ṣe tán torí àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China kì í ṣe tẹnu ìpolówó ni o kì í ṣe tìgbéraga látúnṣàkó àfúnṣàkùn wà àlámù bímọ ní ntakọ kì í ṣe kì í ṣe pé à ń dẹnu ìpolówó ni tẹ bá dẹ̀ wo àwọn fún fídíò wa ẹ̀mọ́ aráwọ̀ oríṣiríṣi àwọn certificate tá a gbà so ọlọ́run àgbàdúrà wa àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country ní Asia continent iṣẹ́ tí mo bá ń lé ni mo kọ́ káàkiri Africa ní Nàìjíríà náà iṣẹ́ tí bàbá mi ń ṣe ni ọmọ Ìlọrin ni wá so àwọn ẹ̀kọ́ yẹn làwa try àti fẹ́ kí àwọn èèyàn yẹn ẹ wo all in one yìí cancer diabetes, asthma àwọn àìsàn ńláńlá prevention ni treatment ni cure ni ó wà effective kódà ẹni tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun ẹ gẹ́ẹ̀tì all in one ikú nìkan ni kò lè wò ó dẹ̀ wà láàlú gbogbo product wa ló wà láàlú ló gba láàbù kọjá scientific approve ẹ rí i ló gba láàbù kọjá so à ń lo DHL láti deliver all our products all over the world láti South Africa adenojagi logistic company láti deliver product wa all over Nigeria ẹni tó ní diabetics a ní special powder tá a máa ń ṣe fún wọn tó jẹ́ pé bísínì láìta láàrin oṣù kan ṣúgà kúrò nínú blood rẹ̀ ẹni táyé ń dà láàmú tó yí kò ní fọkànbalẹ̀ àbí tó ní spiritual problem àbí tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ẹ contact wa lórí plus two seven six one two nine five six three eight nine innali ìsátàlélá ìjẹmíà gbogbo agbára ọlọ́run ọba ló ní ẹ̀dá kan ò lè dá nǹkan sí lẹ́yìn ọlọ́run alhamdulilayi gbogbo àwọn èèyàn ń lo product àwọn ń dúpẹ́ ẹ fi fídíò yìí ránṣẹ́ agbóyin máa mu kọ́ọ̀pù kan láàárọ̀ máa mu kọ́ọ̀pù kan lálẹ́ bí sí láì ta aláwọ̀ a máa ta bíọ́bíọ́ ni.